عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث ورتب بذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة عباد الله اعلموا أن الله سبحانه وتعالى خلق عباده لغرض عظيم لغرض عظيم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 السبب الذي من أجله خلق العباد من الإنس والجن ألا وهو عبادة الله سبحانه وتعالى وكذلك بين الله سبحانه وتعالى أنه غني عن عبادتنا له وكذلك أنه ليس بحاجة إلى رزق إلى رزق منا لأن الله سبحانه وتعالى هو الرزاق وأن الله سبحانه وتعالى هو ذو القوة المتين واعلموا عباد الله أن العبادة التي من أجلها خلقنا الله سبحانه وتعالى يكون بأفعال يكون بأقوال اللسان مثل التسبيح مثل قول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر وسائر العبادات التي نقوم بها بألسنتنا وكذلك تكون العبادة بأفعالنا مثل الصلاة والصيام وغير ذلك والحج من العبادات وكذلك تكون العبادة بالقلب فالخوف والخشية والرغبة والإنابة وغير ذلك من أنواع العبادة القلبية واعلموا عباد الله أن العبادة تكون تارة بالترك بأن تترك ما نهى الله سبحانه وتعالى عنه ومثل ذلك آه، الصيام صيام رمضان الذي نحن في صدده الله سبحانه وتعالى أمرنا بالصيام وكيف يتم هذا هذا الصيام لا يتم إلا بالترك بترك الأكل والشرب وجميع المفطرات وهذا هو الصوم وهو أيضا من العبادات التي أمر الله سبحانه وتعالى بها ومن العلم الواجب على كل مسلم ومسلمة هو العلم بما يقبل الله سبحانه وتعالى به هذه العبادات ألا وهذا العلم هو المراد بشروط قبول العمل إلا الله سبحانه وتعالى وقد أمرنا الله سبحانه وتعالى بالعبادة ومع ذلك اشترط لنا شروطا لا بد أن تتوفر قبل أن يقبل الله سبحانه وتعالى هذه العبادات وعلى رأس هذه الشروط الإسلام ويجب أن يكون العامل أو العابد يجب أن يكون مسلما والإسلام هو الاستسلام لله آه، بالتوحيد والانقياد له بالطاعة والبراءة من الشرك وأهله الذي يقبل الله سبحانه وتعالى عباداته وتقرباته وتضرعاته لا بد أن يكون مسلما بأن يستسلم لله سبحانه وتعالى بتوحيده يوحد الله ولا يشرك به شيئا وأن ينقاد لله سبحانه وتعالى بالطاعة يطيع أوامر الله سبحانه وتعالى وينتهي عن زواجر الله سبحانه وتعالى وكذلك يتبرأ من الشرك وآله وهذا هو الإسلام ومن لم يقم ومن لم يتوفر فيه هذا الشرط لا يكون عمله مقبولا عند الله سبحانه وتعالى كما قال الله سبحانه وتعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك هذا يدل على أنه أن من ليس بمسلم فلا يقبل الله سبحانه وتعالى منه أي عبادة مثلا المسيحي الذي يشارك المسلمين يعني يشارك جيرانه في الصيام في شهر رمضان ويقول أنا أيضا أصوم مع المسلمين وليس وليس هو المسلم إنما هو يعني يوع نفسه فقط ويعطش نفسه لأن الله سبحانه وتعالى لا يقبل ذلك منه حتى يكون مسلما حتى يدخل يعني في آه الإسلام والشرط الثاني عباد الله الإخلاص إخلاص العمل لله سبحانه وتعالى والآيات في هذه في هذا الشرط آه، كثيرة متوفرة في القرآن العظيم قال الله سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وفي آية أخرى فاعبد الله مخلصا له الدين ألا له ألا لله الدين الخالص وقال تعالى قل الله, قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه وقال الله تعالى ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا وغير ذلك من الآيات في القرآن العظيم وقد قال النبي صلى الله عليه وسلم في حديثه الصحيحة المعروفة المنتشرة حتى لدى عوام الناس قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى هذا يدل على أنه لا بد من وجود الإخلاص في أي عبادة من العبادات التي نقوم بها وإلا فلا يقبل الله سبحانه وتعالى تلك العبادة مهما كثرت مهما طالت آه، مدته مدتها وكذلك قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات يشعرنا أنه لا بد لنا أن أن تكون نيتنا في العبادات آه، طلبا لوجه الله سبحانه وتعالى وتقربا إليه واحتسابا لعند الله سبحانه وتعالى فلا نقوم بالعمل رياء ولا نقوم بالعمل حتى يمدحنا الناس ولما عباد الله أنه أن هناك قواعد في هذا الشرط ما هناك أمور تخدم في هذا الشرط من شروط العبادة الأول القادح الأول الرياء الرياء وهو الإظهار وهو إظهار العبادة للناس آه، ابتغاء إعجابهم ابتغاء إعجابهم هذا يعني من آه، قوادح آه، شرط شرط الإخلاص لأن النبي صلى الله عليه وسلم قد حذرنا من ذلك في حديثه حيث قال أخوف ما أخاف على أمتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء وفي رواية أن يزين الرجل صلاته ليراه الرجل والقادح الثاني من قوادح الإخلاص السمعة السمعة وهي أن تتحدث أو تحديث الناس بالعبادة ابتغاء ابتغاء إعجابهم لقول النبي صلى الله عليه وسلم من سمع سمع الله به أي أسمع, أسمع الله سبحانه وتعالى الناس عيوبه يوم القيامة وكذلك أيضا من قواله آه، من قواله الإخلاص من قواله الإخلاص آه، فعل العبادة ابتداء لمصلحة من مصالح آه، من المصالح الدنيوية لأن يعني الله سبحانه وتعالى قد قال في آه، المنافقين إن المنافقين يخادعون الله وهو خادعهم وقد قال النبي صلى الله عليه وسلم في حديثه الصحيح ومن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أتوقفها الله سبحانه وتعالى atọrọ ìyá àtìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam adàlọ́ subhanahu wa ta'ala fún ọ̀sán báwa sí àlékún kẹrẹ àlékún orí ajé jẹta rẹ kọlọ̀ kó bá bá wọn tàbí ànábì àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa àti gbogbo àwọn tí tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa

èyàn ti ọlọ́run bá lè yọlá ẹjẹ́ ká páyà ọlọ́run nípa apá àbújẹ ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá lè yọlá fi pa wá láti rẹ̀ nínú alukur'an gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam náà ṣe ṣe wá ní ṣòkòrò lọ sí fi ìmọ̀ páyà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó dá àwa tí a ni àti nínú ó dá wa nítorí ìdí pàtàkì kan ó dá wa nítorí kókó pàtàkì kan tó jẹ́ pé ìdí pàtàkì tọ́lọ́ọ̀bà àríjọlá torí ẹ̀dá wa yìí ọlọ́ọ̀bà àríjọlá náà ló sọ fún wa òun náà ló yàn ìnànà rẹ̀ fún wa nínú alukur'an káfílẹ̀ bá mọ ìta wa ti láyé ó má ṣe pé ọ̀tọ̀ ní tọ́lọ́ọ̀bà àríjọlá rán wa ọ̀tọ̀ ní ìkànnì ìdáàmà gbèsè táwà díwájú ọlọ́run tó bá jíjọ́ ìpínlẹ̀ alìbìyàmà lẹni tí ó máa kábàámà lẹni tí ó máa béèrè lọ́dọ̀ ọlọ́ọ̀bà àríjọlá fún ìdápadà tí ó sì ní sí àyè láti padà sí ayé má ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá sọ fún wa nínú al-Qur'an ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní ìdá ìjẹ̀nú ọyìn ti dẹ́yìn illa liya'budun àyàfi tó kábà máa jọ́sìn fún mi ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó wá tẹ̀síwájú fún wa ó ní ma uridu minhum min rizq wa ma

eléyìí tọ́ka fún wa ẹ̀yọ́ bí sọ́mọ́ ọba àlejọ́lá ipé àti ọlọ́ọba àlejọ́lá dá wa nítorí ìdí pàtàkì kan ní ìwá nìdí náà òun náà ní aláìbáadá òun náà ní ìjọsìn fọ́lọ́ọba àlejọ́lá ẹ̀rí ìjọsìn tá a wá ń sọ yìí ọ̀nà oríṣiríṣi òun náà ní máa gbà wá ìjọsìn a máa bẹ nínú ìta máa sọ jáde lórí ahọ́n wa gẹ́gẹ́ bí gbólóhùn kí a máa sàfọ̀mọ́ fọ́lọ́ọba àlejọ́lá pé subhanallah pé alhamdulillah nínú ìjọsìn ló wà gẹ́gẹ́ bí ilé ìwọ̀n máa ń fọ́ ọlọ́run bá àlejò ọlá máa kó níbi ìkan ní ìtọ́yàtọ̀ fọ́lọ́run bá àlejò ọlá níbi ìjọsìn kàmà wípé la ilaha illallah nínú ìjọsìn náà ló wà àtàwọn orí ìdíjí àwọn sáàmà wíjáde lẹ́nu látara pé àfi ìjọsìn fọ́lọ́run ìdáàmà fi oríkèríkè ara wá sí gẹ́gẹ́ bí irun táǹkí àti gbogbo àwọn tẹ́lá dáa tó ẹgbẹ́ oríkèríkè ara òun náà láti dé gẹ́gẹ́ bí hajj dáa lọ oríkèríkè ara láti gbogbo àwọn tẹ́lá ìbẹ̀ni ìṣẹ́ hajj ìdáàbẹ̀nu ìbẹ̀nu ẹ̀ náà nínú ìbádà ìmọ̀ bẹ̀ẹ́nù ìbádà táà máa fi ọkàn ṣe tó yẹ pé ọkàn wa láàmà fi ṣe tàlẹ́fàó gẹ́gẹ́ bí ìbẹ̀rù ọlọ́ọ̀bà àlejọ́lá gẹ́gẹ́ bí ìpáyà ọlọ́ọ̀bà àlejọ́lá gẹ́gẹ́ bí ìmọ̀ sojú gbogbo lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá gẹ́gẹ́ bí ìmọ̀ níran kan sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá gbogbo àwọn wọ̀nyí àtàwọn tó jọ bẹ́ẹ̀ nínú àwọn onírànà ìbádà ọkàlà máa fi ṣe tó bákan náà àdìsọ́kàn nínú ìjọsìn àdìsọ́kàn wà kọ́dọ̀ òun náà nìpínlẹ̀ ọ̀sàwà náà láàbí inú ọ̀kan náà láàájì máa eléyìí ló ń túnmọ̀ fún wa pé àti ìjọsìn tọ́lọ́ọ̀bà àlejò alápawá láṣẹ àti ọ̀tàn káàkiri ó káàkiri ni kọ́dà ń nù ìjọsìn tó jẹ́ pé ọ̀nà tá a gbà dé òun náà ní ká pa nǹkan òun náà ní ká gbé nǹkan kan sì sílẹ̀ lámọ̀ṣe òun náà láàmọ̀ bí jọ́sìn fọ́nà ọba àríjọlá inú ẹ̀ òun náà àpẹẹrẹ rẹ̀ òun náà nínú àwẹ̀ Ramadan tá wà yìí a rí pé tá a fi ń gbàwẹ̀ a ń gbàwẹ̀ pẹ̀lú pípa àwọn nǹkan tó ti jẹ́ tọ́ fún wa tẹ́lẹ̀ a gbàwẹ̀ pẹ̀lú pípa pa wọ́n tì ní apa jíjẹ tì apa mímu tì apa gbogbo àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ apa wọ́n tì láti àgbòdọ́lọ̀ ti ní apa wọ́n tì tó fi dàgbòdọ́lọ̀ ọba àríjọlá ní ká túnu eléyìí ní túmọ̀ fún wa pé kápá nǹkan tì òun náà máa túmọ̀ sí ìjọni fọ́lọ́wọ́ba àlejọ́lá ẹ̀rí wá rí gbogbo ìbádà tọ́lọ́wọ́ba àlejọ́lá pa wá yìí ìdí ó jẹ́ ó yé wa ipé gbogbo ògbésí ayé wa ìtumọ̀ rẹ̀ náà ni pé játọ́lọ̀ ọba àríjọlá dá wa gbogbo ògbésí ayé wa fẹ́ ká fi jọ́sìn fọ́lọ̀ ọba àríjọlá rí ọbẹ̀ ká kọ̀ǹfà ti gbogbo tá a bá ń ṣe nínú wa ká kọ̀ǹfà ti ẹ̀sìn ìbáàdà sí ìjọ́sìn ọba àríjọlá ọ̀nà gbà ti ẹ̀sìn ìjọ́sìn ọba òun náà ni kó jẹ́ pé ká máa ṣe àwọn ọba òun náà láàfin sọ́ọ́ èyí ó fi yíwa dáadáa òun náà ní ìtumà tí ṣẹ́kọ̀wà Ibn Taymiyyah alayhi rahmatullah tí wọ́n fún ìbádà dáàfin mọ̀ pé àti opportunity wà gbogbo àwọn mùsùlùmí láti sọ gbogbo tàà bá ń ṣe ní ìgbésí ayé wa láti sọ di ìjọsìn dáàfin mọ̀ ìdádálọ́dọ̀ ọlọ́ọ̀bà àti ìjọlá tara rẹ̀ àbáwá Ibn Taymiyyah rahmatullah wọ́n ní tàà ń pè ní ìjọsìn wọ́n ní ismun jami'un li kulli ma yuhibbuhu gbogbo tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá yọ́nú sí nílàkùwárí wọlé àfáàrí nínú àwọn ọ̀rọ̀ dáàmà sọ jáde lẹ́nu ẹ̀yìn ìdìbádà kó sí mẹ́ wọlé àfáàrí nínú àwọn tẹ́tàmà ṣe pẹ̀lú eríkèríkè ara wa ìbádà ń bẹ̀ẹ́bẹ̀ àzọ́hìrọ́ wàlìbáàfìnà èyí tó fún hàn kíta ni táàǹtẹ́ ní gbangba wàlìbáàfìnà àti táàǹtẹ́ ní kọ̀rọ̀ eléyìí náà wà nínú ìbádà tàbá wá fojú wò tá alágbọ̀yẹ̀ dáadáa a mọ̀ ìpé gbogbo ògbésí ayé wa ló ti kó sínú ẹ̀ tí a bá ń jẹun ó lè sọ di ìbádà pẹ̀lú àníyàn pé òun jẹ́ kó bá àbí lókun láti fi sílọ̀ ọ̀wà àríjọlá tí a bá ń sọ̀rọ̀ èèyàn fẹ́ síyanjú ọ̀rọ̀ láàrin èèyàn méjì tí pẹ̀lú àníyàn pé ó ti ń torí tọ́lọ̀ ọ̀wà àríjọlá ó fẹ́ fẹ́yàwó fẹ́ torí fẹ́yàwó tó bá fún ará ilé rẹ̀ ló jẹ tó ra jíjẹ fún wọn tó ra mímu fún wọn máa sí pẹ̀lú àníyàn pé òfin tẹ̀lé àti ọlọ́run bá àdìjọlá tó ẹ̀kọ́ náà ló pa ó láti pé jíjẹ wọn mímu wọn oníṣú láti lórí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn nǹkan tó kù nínú àwọn ìjọsìn wa a gbọ́dọ̀ máa ṣe nǹkan gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìgbà tó pa ń ṣe ní àládà òun náà làwọn àbáàbí sọ fún wa wọ́n ní ìbàdátù alìlì gáfìlá àdáàdì ìbàdátù alìlì gáfìlá àdáàdì wọ́n ní àwọn ìjọsìn tí àwọn tí wọ́n bá jí nǹkan òye àwọn tó fónú fọ́ra sámánsì ìjọsìn tí wọ́n àdáàdì bí àládà ni ó ṣe rí wọn ò ní gbaládà ń bẹ̀ tó rí pàwọn tàn ń ṣe gẹ́gẹ́ bí àládà rí òun náà ló fi ẹka dìde látàgí kò níbi pé bá ṣe bá bá bàbá wa ń ṣe òun náà là ń ṣe pápálà síbi pé afẹ́ ṣe bọ́lọ̀ ṣe ní ká ṣe afẹ́ ṣe bá nàbí sallallahu alaihi wasallam ń ṣe ní ká ṣe bẹ́ẹ̀ náà ni àdáàtú àárírí yàtọ̀ àwọn tí wọ́n bá tají àwọn tí wọ́n nímọ̀ nípa ìsìn ọlọ́run ọba àlejọ́lá wọ́n máa ṣe nǹkan mí pẹ̀lẹ́ pé àládà náà ní lójú ti wá ẹ̀yìn yóò sì máa jẹ́ ìbádà fún wa ká jẹun àládà ni ká àládà ni àmọ́ nítorí pé ìmọ̀ ń bẹ fáwọn àwọn wàá máa pọ̀ bá ti gbogbo àwọn nǹkan ìsìbádà mo wọṣọ láti fi tó omi torípọ̀lọ̀ àlejọ́lá pa wá láti ká mọ́ ṣe kíni ká mọ́ bo ká mọ́ sí òhò ara wálẹ̀ mo jẹun láti pé kí n bá àfi lókun láti fi jọ́sìn fọ́lọ̀ ọba àlejọ́lá torípọ̀lọ̀ ọba àlejọ́lá pa wá láti ká jọ́sìn fún gbogbo àwọn nǹkan tí máa wá ń ṣe yóò máa wá fi ẹ̀mí rẹ̀ yóò máa fi sọ́ ní ìjọsìn tó látara bẹ́ẹ̀ yóò máa wá gbàládá lórí ẹ̀ ẹ̀wà rí ìbádà tọ́lọ́ọ̀bà àlejò ọlápàá láti káṣe yìí ìbádà yìí ó ní àwọn májẹ̀mú tó jẹ́ pé àwọn májẹ̀mú yìí kò sí nìkan dáa ti rí tó tayọ inú àwọn tọ́lọ́ọ̀bà àlejò lálàkalẹ̀ fún anú alukur'an àti inú àwọn àlàyé tánàbí sallallahu alaihi wasallam sàlàyé fún wa in túmọ̀ yí pé ìbádà tá ń sọ yìí a kèése nǹkan tá a máa ṣe pẹ̀lú ọmọ eré kèése nǹkan tá a máa ṣe ó bá ṣe wà kèése nǹkan tá a ṣe pẹ̀lú bẹ́ẹ̀nu ìbádà tọ́lọ̀ ọba àdìsí ọlápá aláṣẹ káṣe tàwọn ìgbéyà ni bí wọ́n bá ṣe ní àṣẹ òun náà ní ká ṣe bí wọ́n bá ṣe lé ilẹ̀ fún wa náà ní ká kó láti ní alukur'an àti musulman àti sallallahu alaihi wasallam kìí ṣe nǹkan tá fọ́ gbé ìjú wa gún kìí ṣe nǹkan tá fi ìfẹ́nu wa gún kìí ṣe nǹkan tá fi pé àpáwọn kan ṣe ń ṣe ẹ̀ẹ́bẹ̀ẹ́ náà torí pàwọn tí ń ṣe pọ̀ ẹ̀yìn torí náà nǹkan gbọ́dọ̀ jẹ́ tó lálàáfíà ìbáadà ìṣẹ́ báwọn lọ́dọ̀ ọlọ́ọ̀bà àríjọlá ìbáadà agbọ́dọ̀ wádìí ilẹ̀ rí látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àríjọlá ilẹ̀ rí látọ̀dọ̀ jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkẹ́ọ́lá ẹ̀ẹ́ tún láàjì ní fún wa eléyìí ó jẹ́ ìpìlẹ̀ nípa tó níṣe pẹ̀lú ìbádà ẹ̀wà rí tó jẹ́ májẹ̀mú fún ìjọsìn májẹ̀mú yẹn mẹ́ta ni ẹ̀ẹ́ tó jẹ́ pé àwọn onímọ̀ míì àwọn ọmọ pè ní méjì àmódá káwà sàlàyé rẹ̀ lọ́nà mẹ́ta nítorí àwọn nǹkan míì tá a máa rí tí ó kó sínú abẹ́ májẹ̀mú alákọ̀ọ́kọ́ àti àwọn ìṣẹ̀lẹ̀ míì tá a máa ń gbọ́ tí máa kó sínú abẹ́ rẹ̀ kí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ní alìsílám májẹ̀mú tọ́lọ̀ ọba àlẹ́kẹ́ jẹ́ mùsùlùmí tó láti ní kéyàn jẹ́ mùsùlùmí ní máa nà lè kẹ́lìmá kéyàn jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí rí ahán kó mọ́ jẹ́ pé ṣe bí mùsùlùmí ẹ̀rúkọ mi ní mùsùlùmí náà ni mí náà ẹ̀rúkọ mi ẹ̀rí tọ́lẹ̀ mi ní eré ìkọ́lá àbí ìmọ̀ mùsùlùmí kí ó jẹ́ mùsùlùmí pẹ̀lú ìtumọ̀ mùsùlùmí kí wá ní ìtumọ̀ mùsùlùmí kí ní ìtumọ̀ alìsìláàmù wà ní ìsìláàmù lillahi bi tawhid òun náà ni kéèyàn ojú pájú tẹ́lẹ̀ fọ́lọ́wọ́ bá àríkíọlá pẹ̀lú pé kéèyàn ó mú ọlọ́kan ṣoṣo má pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ́wọ́ ni ó máa pè tó bá ń wà náà lọ́wọ́ ni ó máa wá sí tó bá ń wá ìdáàbòbò ọwọ́ náà bá àríkẹ́lá ní kò ti bẹ̀rẹ̀ ìdáàbòbò tó bá ń wá rìsìkí ọ̀dọ̀ náà bá àríkẹ́lá ní kò ti bẹ̀rẹ̀ rẹ̀ tí bẹ̀rù tó bá bẹ̀rù mọ́ bẹ̀rù nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀bá àríkẹ́lá mọ́ páyà nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀bá àríkẹ́lá ògbòrò àwọn nǹkan wọ̀nyí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó bá pẹran mọ́ pẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀bá àríkẹ́lá mọ́ fi ìgbàlẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́ọ̀bá àwọn ìtàfi mú kí ìsìláàmù ó fi lálàáfíà alìsìsìláàmù lillahi alìsìsìláàmù bí tawhid ìjùpájú tẹ́lẹ̀ fọ́lọ́ọ̀bà àríkíọlá pẹ̀lú kékè ọmọ lọ́kà tó so wọ́n ni kìí àdúláwù ní tọ́ àá tó bá ti wá ṣe léhùn tán ó tún wá jùkúkó gbàfà fọ́lọ́ọ̀bà àríkíọlá ó tún wá kúkó mọ́síkà ní kó mọ́ máa ta fún gbà tọ́lọ́ọ̀bà àríkíọlá bá ti ń fà ọ́ tó bá fà ọ́ sọ́tún tẹ̀lé ọlọ́ọ̀bà àríkíọlá bó bá fà ọ́ sósì ìbẹ̀ náà tó bá ti wá ń tẹ̀lé ti ṣetán ajẹ́kọ́ ti kàdí ó tẹ̀lọ́rọ̀ ọba àlejọ́lá inú ìtumọ̀ islam òun náà ni àlejìyà àdúláwò bìí sọ àá èyàn gbọ́dọ̀ ju pájú tẹ̀lẹ̀ fọ́lọ̀ ọba àlejọ́lá èyàn gbọ́dọ̀ gbàfà fọ́lọ̀ ọba àlejọ́lá bìí sọ àá pẹ̀lú pé kéèyàn máa tẹ̀lé ọ̀nà olè yóò gbà tẹ̀lọ́rọ̀ ọba àlejọ́lá àwọn àṣẹ rẹ̀ kéèyàn máa múṣẹ́ àwọn tó bá ní kéèyàn jìnà sí kéèyàn jìnà sí eléyìí ara islam náà ló wà wàlùbàrà àtúnmínà ṣíkì wà níbi ẹbọ ká gbọ́pá níbi ìpàǹkan nípapọ̀ mọ́lọ́wọ́ ọba àlejọ́lá wà áàlì yìí kèfèrí àtàwọn ẹlẹ́bọ àwọn tí wọ́n pa nǹkan nípa kọ̀mọ́lọ̀ ọba àdìjọlá kápọ́ bọ́sẹ̀ kò lára wọn eléyìn túnmọ̀ pé èmi ò sẹ́bọ́ ẹ ilé ìwò tí tó àbí kó gbà yí pé ẹbọ tí wọ́n ń ṣe ohun tí ó bá mú ní kó sì tako àbí kó gbà yí pé ogun ẹni tó o ẹbọ ní kálukú lẹ̀ kó máa ṣe tí ó bá tó bá wù èmi ò ní ṣe àmọ́ ìtakò àwọn tí ń ṣe èmi mo àmì mi tako ẹni tí ń sóòmù èmi èso nǹkan àmì mi tako ẹni bá apákan kan náà lẹ́ẹ̀padà já sí nítorí pé kí ni òjò tako tínú Yorùbá yọ sí ni kí ló fà tó fi tako tó wáyé pé inú ìyọnu ẹni tí ń ṣe òun náà ló ń wá a jẹ́ pé ó ti fi ìyọnu ọlọ́ọ̀bà àlekè ọlá lẹ̀ ẹni tí ń ṣe nǹkan tọ́lọ̀ọ̀bà àlekè ọlá òfẹ́ ó yẹ kó tako ẹni tí ń ṣe tọ́lọ̀ọ̀bà àlekè ọlá bínú sí kò yẹ kínú rẹ̀ tò sí rẹ̀ ní bẹ́ẹ̀ so látara àdé eléyìí àkọ́kọ́ nínú mọ́jẹ̀mú tọ́lọ̀ ọba àlejò ló fi gba ìjọsìn lọ́wọ́ wa mẹ́lùmẹ́lù ẹni tọ́lọ́ ṣe mọ́jẹ̀ tọ́lọ́ jẹ́ mùsùlùmí tí gbogbo àwọn tọ́ta àkàkàlẹ̀ yìí ẹni tí Islam fi dúró gbogbo ẹ̀ náà ló ti gbó tán kò lára rẹ̀ gbogbo ẹ̀ náà ló ti yòrò tán kò lára rẹ̀ látara pé kíni látara pé kò dúró tọ́lọ̀ ọba àlejò láńtájó látara pé kò dúró níbi tí ànábì sallallahu alaihi wasallam fi wá sí so látara di eléyìí tí rẹ̀ bẹ́ẹ̀ bá ń kírun dò nídọ̀la tí rẹ̀ bẹ́ẹ̀ bá ń gbáwẹ̀ tí rẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe sàárà tí rẹ̀ bẹ́ẹ̀ bá lọ àti máa ṣe gbogbo àwọn ṣe olówó ibi eléyìí tí èèyàn máa retí ládàá bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ mọ́jẹ̀mú kàt ti sọ ọmọ fún kò ní gbaládá lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ látọ́ bá dìjọ́ ọ̀gbẹ́dà kìyàmà aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb Thank you. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه عباد الله يعلموا أن لقبول الأعمال الصالحة والقربات والتضرعات شروطا قد بينها الله سبحانه وتعالى في محكم التنزيل وفصلها النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة عباد الله من ذلك الإسلام الذي قد بينا في الخطبة الأولى والشرط الثاني الإخلاص إخلاص العبادة لله سبحانه وتعالى وذلك بأن تعمل ابتغاء لوجه الله سبحانه وتعالى ابتغاء لوجهه وابتغاء لثواب الله سبحانه وتعالى دون الرياء ومن ذلك آه، والشرط الثالث آه، المتابعة متابعة العمل للنبي صلى الله عليه وسلم لئلا يعمل عملا إلا أن يكون عليه أمر النبي صلى الله عليه وسلم وأن تجتنب البدع ومحدثات الأمور لأن النبي صلى الله عليه وسلم قد حذر من ذلك كله من ذلك كلها في القرآن آه في الحديث آه الصحيح أدعو الله سبحانه وتعالى أترى كاتك مع النبي صلى الله عليه وسلم abẹ́lọ́wọ́ bá alìkẹ́ọ́lá kó mẹ́ta bá ṣe àlékún kẹrẹ àlékún orí ajé jẹta rẹ̀ fáwọn sàbí ànábì abẹ́lọ́wọ́ bá alìkẹ́ọ́lá gbogbo tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ọ̀tọ́ ọlọ́wọ́ bá alìkẹ́ọ́lá náà mọ̀nà wọn ẹ̀yẹ́ táǹtì tìláwàtì kùrán táǹ fún àwọn aláìní lo jẹ́ táǹtì gbogbo oríṣiríṣi si n'inu ìjọsìn kálọ̀ lè máa ike onye ní ike o ètò bá kàn máa ṣe bàbá ṣe rí nínú májẹ̀mú ẹ̀ òun náà ní sọ lápapọ̀ yẹ pé òun náà ní alìsílám tó láti òun náà ní kí èèyàn jẹ́ mùsùlùmí ọgbẹ́ tí máa ń ṣe gbogbo kìdàkìdà tá a sọ yìí kí ò bá wá jẹ́ mùsùlùmí kálọ̀ lè máa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ nígbà ni nítorí ká sàlàyé eléyìí nínú májẹ̀mú tọ́lọ̀ọ̀bà àdìjọlá fi ń gba ìjọsìn pé islam káfí islam sàkọ́kọ́ òun náà ní pé a máa rí ẹlòmíì tó jẹ́ kírísítẹ́ẹ̀lì tó jẹ́ pé báyá ń torí pé wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú mùsùlùmí kan àbí àdúgbò pàwọ́pọ̀ àbí ìgbẹ̀tọ̀ pàwọ́pọ̀ ẹlòmíì wa ní kọ́dà òun náà máa ń bá àwọn mùsùlùmí gbáwẹ̀ nígbà tí ó bá dínú àwẹ̀ wọn òun náà máa ń bá wọn gbáwẹ̀ so ẹ sọ fún ẹni bẹ́ẹ̀ ní pé àwẹ̀kọ́ ní kọ́kọ́ bá wa gbà ìdí òkọ́kọ́ sí òun náà ní kọ́kọ́ di mùsùlùmí tó bá ti di mùsùlùmí tó bá ti gbà tó kọ̀ rẹ̀ bá ti wà rẹ́jísítà sínú àwọn mùsùlùmí nígbà ẹ̀ ló tó wá máa kírun kọ́dá ìran nìkan kọ́ lóòkì ọwọ́ máa gba àwẹ̀ ó sì yọ zàkà tó bá lówó lọ́wọ́ ó sì máa ṣe ogun tí ìsìláàmù pa aláṣẹ àmọ́káwá sọ pé àmì dọ́rẹ̀ àbíkáwá sọ pé nítorí pé aládùúgbò mi ń ṣe kíní ìlà ṣe tó bá tún wá dínú ọdún òun náà tún ra sọ ẹ̀ tó jẹ́ pé tó bá wá dìgbà táwọn náà fẹ́ ṣe tiwọn èyí tó ni Islam eléyìí òsìnà ní sí súnà nàbí sallallahu alayhi wa sallam tó láti ní kéèyàn jẹ́ mùsùlùmí kó tó di pọ́lọ̀ ọba àlejòọ́lá yóò rí kọ́ọ̀dù gbogbo dáadáa tó bá fi yóò jẹ́ ìṣọ́gbà lọ́dọ̀ ọlọ́ọba àlejòọ́lá bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn májẹ̀mú òun náà ní al òun náà ṣe nítorí pé ọlọ́ọ̀bá àríjọlá ló pọ̀ láti kò ṣe ṣe nítorí pé ọwọ́ ọlọ́ọ̀bá àríjọlá ló ní wẹ́sàn ṣe nítorí pé ọlọ́ọ̀bá àríjọlá nìkan ló lẹ́kàpá láti san ọlẹ́sàn tàbá lọ lè wọnú alukur'an àwọn ayà pọ̀ tọ́lọ́ọ̀bá àríjọlá ń pa wá láṣẹ ibi ká jọ́sìn fọ́lọ́ọ̀bá àríjọlá káàsì fi jọ́sìn ìkájì fún ọlọ́ọ̀bá àríjọlá ká mọ́ pa ẹ̀mí papọ̀ mọ́lọ́ọ̀bá àríjọlá اللهم بارك ولا سوف علينا القرآن وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين هنفان اللهم بارك ولا نمو قام لا شيء يعني مو قام مسلم لا شيء يعني مو قام من لا شيء كما الجنون إلا ليعبدوا الله أبيكم ما جاءت اللهم بارك ولا نكذب مخلصين له الدين kó sì ṣe àfọmọ́ ẹ̀sìn fọ́lọ̀ ọba àríkẹ́ọlá ìtumọ̀ ẹ̀ náà ni pé ká má pa nǹkan míì nínú ẹ̀sìn papọ̀ mọ́ ọlọ́ọ̀ba àríkẹ́ọlá òun nìkan ni ká máa jọ́sìn fún ọlọ́wọ́ bá alékẹ́ ọlá tún sọ fún wa nínú àyà mí nínú al-Qur'an ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ń júwe ọ̀nà wo nìyàn máa gbà tí yóò fi ṣe ìjọ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá tí ò fi ní pa ìlúmí papọ̀ ma ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní wọ́n yóò tẹ́ ìmọ̀nà ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira ó ní àwọn tó jẹ́ pé wọ́n a máa àwọn aṣẹ́wọ́ pọ̀lẹ̀ àwọn aláìní ọ̀yẹ̀ tí náà wá sí ìran àtàwọn ọmọ òrukàn àtàwọn tí wọ́n wà nínú òkùnkùn wọ́n máa ṣàánú wọn wọ́n máa fún wọn lóúnjẹ tọ́lá wọn fún wọn lóúnjẹ yìí tí ó máa wà nínú èrò ọkàn wọn tí ó máa wà nínú ọkàn gbáyà wọn náà ni pé iná máa lò bẹ́ẹ̀ fún mi wọ́n jùlọ oúnjẹ dáa a ń rí ọlọ́run òun náà láàbí ń fún yín lóúnjẹ yìí la nuridu minkum jaza'an kìí ṣe pẹ́sàn kan láàrin sí lọ́dọ̀ yín àti ìrètí ọkọ̀ ẹlòmíì tó bá ti wá tó bá ti dáadáa fún yàn tó bá fún yàn ló àbúrò yàn kan sí yàn tó bá rí pé ẹni yìí ò wá dúpẹ́ fún yóò sì máa bínú yá òdìjọ́ mi òdìjọ́ mi ẹ ó sì pàdé mi wọ́n kò kí mi dáadáa ó kà kí mi bí máa ń kí mi tẹ́lẹ̀ ni àdúgbò owó tí mo ní kí wọ́n lọ lè fún àdúgbò oúnjẹ tí mo ní kí wọ́n lọ lè fún tó á jẹ́ pé nítorí tó fi ṣe bẹ́ẹ̀ nítorí kó bá àdúpẹ́ fún ọ ní bẹ́ẹ̀ nítorí kó wọn lè fi ẹ̀sán tálọ́dọ̀ rẹ̀ ni àwọn ẹni ìwádìí tí wọ́n kọjá lọ tí wọ́n bá náà yàn sí aláìní tí aláìní ẹwà tún wá padà wá láti gbogbo wá dúpẹ́ fún wọ́n sì máa bọ́ ìdí ẹ̀ pé ah, ọ̀dọ̀ ọlọ́run ọba àrẹ́gọ́lá òun náà làwọn tí ń retí ọpẹ́ àwọn òrè ẹ̀lọ́bẹ̀ ẹni kankan so ẹlòmí ó ipé kó sì sàárà àbíkó fún ní nǹkan kó wá ní ó ní alára ẹlòmí ayé gbogbo mi o kò tí ìdákọ́ mi ògbòrò àwọn nǹkan wọ̀nyí ara àwọn ọ̀nà tí ayẹ ti fi máa wọlé ti fi ìdí àfọ̀mọ́ nǹkan fún ọlọ́ọ̀bà àlejọ́lá nì àwọn ayà pọ̀ nínú Al-Qur'an tẹ pé ọlọ́ọ̀bà àlejọ́lá ń pè wá lọ síbẹ̀ pé ogun tá a bá fẹ́ ṣe kátàkọ̀ ọmọdé fọlọ́ọ̀bà àlejọ́lá ni Ànábì sallallahu ni innamal a'malu ni gbogbo tẹ́ta bá ṣe pátápátá pẹ̀lú àníyàn rẹ̀ ni a máa tó tẹ́ máa rẹ̀ ni ìwọ́n tó sàníyàn pé pé káwọn yóò bà lè máa kí ọ ibi tá tó tẹ́ẹ̀rẹ mọ́nu wọ́n tó sàníyàn torí káwọn yóò bà yìnyàn ibi tá tó tẹ́ẹ̀rẹ mọ́nu wọ́n tó bá ṣe àníyàn tiẹ̀ nítorí pé ó ṣe nítorí tọ́lọ́ọ̀bà àlejọ́lá ó sì fi retí oore òfin retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá ibẹ̀ náà ni wọ́n tó iṣẹ́ rẹ̀ mọ́ ó sì gba ẹ̀san rẹ̀ tó bá dijọ́ ògbédà kìyàmà eléyìí ló ń túmọ̀ fún wa pé túláàsì òun náà ní ká ṣe àfọmọṣẹ wa káka ju pé a ṣe ń káwọn yẹn bá rí wa lọ́wọ́ sí wa ẹ̀yọ́ bí sí ọlọ́wọ́ bá alékiọlá ọwá láwọn nǹkan mẹ́ta kan tó jẹ́ pé máa ń kó ààyè ibá àlèkìláàsì àfọmọ́ṣẹ́ fọ́lọ́wọ́ bá àríkọ́lá nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ni àríyá kí náà ń pè ní ríyá òun náà ni kó o ṣe nǹkan kan nítorí káwọn yóò bá ṣe kíní káwọn yóò bá rí kó o ṣe nǹkan káwọn èèyàn ó rí ọ nítorí káwọn yóò bá ṣe kíní kán bá lò ṣe dáa ó ṣe nǹkan sojú àwọn èèyàn káwọn yóò bá rí ọ kán bá yìn ọ́ lórí ẹ eléyìí òun náà ni wọ́n ń pè ní ríyá ọlọ́wọ́ bá àríkọ́lá ó kọ̀ fún wa anábì sallallahu alaihi wasallam anábì náà sọ fún anábì ní ìdí máa pààrọ̀ ráyà jù nínú àwọn tí máa pààrọ̀ ráyà pààrọ̀ máa

ibomi anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé eh ndan pe ni ya an tuzayyina ay yuzayyina ar-rajulu salatahu li yarahu yarahu ar-rajul ona ni kan ko ṣe ìrun rẹ̀ lọ́ṣọ̀ọ́ ó ṣe ìrun rẹ̀ lọ́ṣọ̀ọ́ dáadáa li yarahu ar-rajul kí ẹlòmí na bá ṣe kin kan bí ó bá rí dalo ni ba ta ìwé ba kírun ìṣẹ́jú méjì ó ti kírun tán àwa fẹ́ kí di same ìrun yẹn ni ta yẹn wà nínú mọ́sálásí ó pẹ̀lú ìṣẹ́jú mẹ́wàá ó lè ka tí ó gùn ó lè pẹ́ lórí ruku ó lè pẹ́ lórí sujud tó wá jẹ́ ti àníyàn tí mi ṣe òun náà ni pé bóyá lójú àwọn èèyàn ni mo wà káwọn èèyàn àrí pé ah, bóòlù wọ́n ti wá ń da irun rẹ̀ gúrú báyìí so irú eléyìn kò ní ládá lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìjọlá níbi ìrùn tó kí nínú àwọn nǹkan tí máa kó àyẹ bá al òun náà ni asúnmọ̀á òun ni kéèyàn máa sọ nǹkan kéèyàn ti ṣe nínú ìjọsìn fọ́lọ́ọ̀bà àdìjọlá èsì ṣe ní kọ̀rọ̀ ó ti ṣe dáadáa tẹ́nìkan kò sí bẹ́ẹ̀ ó wá ń sẹ̀ǹtẹ̀ wá ń jíyàn rẹ̀ fáwọn èèyàn ó wá ń sàlàyé fáwọn ẹ̀gbẹ́ àà ah, mo ti báyìí mo ti báyìí nígbà báyìí ah, àà hadisu márùn mú ká lóòjẹ́dẹ̀ ọwá sọ bá wọn èèyàn anábi sallallahu alaihi wasallam anábi ní man sama'a sama allahu bihi anábi ní ẹni tí ó bá ti di pé ogo dára tó bá ṣe ń kọ̀rọ̀ yóò ma wá sọ bá wọn èèyàn ta wọn lòun ṣe báyìí lòun ṣe báyìí ẹni tó bá ti jẹ́ ògbé dàrí kìyàmà ọlọ́wọ́ ti jẹ́ dáadáa ẹ̀ bẹ́nìkan ò ṣe rí wa yìí sí láàrin láàrin àwọn àtọ́lọ́wọ̀ bá àríjọlá àbùkátà sí láti máa tún sọ fáwọn èèyàn máa káwọn yóò bá máa sí kíni kábà rí kéèyàn dáadáa ni wá tàbá sọ nítorí pé àbùkátà sí láti fi sàlàyé nǹkan káàkiri èèyàn náà kan tí ò bá ti sí àníyàn yẹn bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bí eléyìn pípọ́lọ́wọ̀ bá àríjọlá ní tòbùdú sọ́là fáwọ́sì fún nítorí sọ́là fáwọ́sì fún ní ẹgbà yìí ọlọ́wọ́ bá àríjọlá ń tẹ́ bá fi tààrà hàn síta orí kò sí tó burú bẹ́ẹ̀ tẹ́ bá sì fi pamọ́ tẹ́ fáwọn aláìní àwọn tó bùkátà sí sallallahu alaihi wasallam eh, ah, nínú mọ́jẹ̀mọ́ inú nǹkan mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí máa kó ayẹ bá al-ikhlas ìsàfọ́mọ́ ìsàfọ́lọ́ ọba àlìkẹ́ọlá òun náà ni kéèyàn máa ṣe ìjọsìn kéèyàn máa fi wójú rí ọlọ́run kéèyàn máa wá sí torí táyé ẹ̀yìn ojú ọlọ́run ẹ̀ máa fi nǹkan ìwá àmọ́ wọ́n ṣe torí pé káwọn yóò bá من القرآن قل إن المنافقين يخادعون الله وخادعهم

عليه وسلم ó ní فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله أنا بنا أنتوا بس هجرة تصفوا بدا أنتوا إن الله سبحانه وصدى الله بارك ولا تصدى النبي صلى الله عليه وسلم هجرة عليه يوم ما جاء توري صلاة يوم ما جاء لصدى النبي صلى الله عليه وسلم eléyìí ló ń túmọ̀ fún wa ìpé téèyàn bá ṣiṣẹ́ téèyàn fi ń wá iṣẹ́ téèyàn fi ń wá ojú ọlọ́ọ̀bà àlekíọ́lá èèyàn wá ṣe nítorí ayé ajẹ́pẹ́rú ẹni bẹ́ẹ̀ kò ní gba ẹ̀san lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlekíọ́lá anábìyàn ọmọ nǹkan náà ti jọ́ tó lè dúnìyà yusufu ha àlùfáà ti ẹ̀sọ̀ tẹ̀sàwájú ha Ànábì sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó bá wá ṣe ìjírà àti ẹ nítorí ayé tí ń wá ó fẹ́ lépa bá nǹkan kan nínú ayé nítorí ẹ̀ ló fi wá ṣe nǹkan tán pè níjọsìn ó ń kírun dáadáa lẹ́gbẹ̀ẹ́ nìkan nítorí pé kẹ́ni ó bà fún ní nǹkan tí ń wá nítorí kókó bà orí gà lọ́dọ̀ rẹ̀ àbó ó ṣe kìíní kan ẹ Ànábì sallallahu alaihi wasallam ó ní ó ṣe ìjírà nítorí ayé àbí nítorí obìnrin ló fi sípò tó jẹ́ pé ojú ọlọ́ọ̀bà àríkọlá lè fi wá ní wọ́n fi wá gbogbo àwọn nǹkan tàà sọ yìí anábi nípa ìjọ́sùgbò ilẹ̀ àmàhájára ilẹ̀ ìjìra rẹ̀ tó ṣe ìsìnkópadà rẹ̀ tó ṣe dáadáa rẹ̀ tó ṣe ìjọ́sìn rẹ̀ tó ṣe gbogbo tó ṣe ilẹ̀ àmàhájára ilẹ̀ in tó torí ẹ̀ ṣe òun náà lọ́lọ́ọ̀bà àríkẹ́ lọ́sẹ̀ kí ni òun náà ni ó sì papọ̀ mọ́ fún so ilé ìtumọ̀ fún wa pé nínú àwọn nǹkan tí máa kó ààyè bá ìkìláàsì òun náà ní kíni òun náà ní kéèyàn máa ṣe téèyàn fi ń wá ojú rẹ ọlọ́run kéèyàn máa fi wá ayé wọ́n fi ń wápọ̀ ayé àbó fi ń wá àgbéga kan ni eléyìí a máa kọ́ ní gbígba iṣẹ́ dáadáa látọ̀dọ̀ ọlọ́run ọba tó eléyìí òun náà ní májẹ̀mú méjì nínú àwọn májẹ̀mú tó jẹ́ pé òun náà ní kárí níbi ìjọsìn wa ọlọ́run ọba kó tó lè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 رحمة إنك أنت الوهاب اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك